tètè mọ́ ojúmọ́ fẹ́ mọ́ ojúmọ́ ire mọ́ mi lónìí mo wá àṣebà àkọ́dá ayé o. ọjọ́ kẹwàá oṣù kẹsàn-án ọdún twenty twenty two mo jíire lẹ́tọ̀ yìí o ojúmọ́ ire mọ́ mi. ẹlẹ́dà mi ṣàgbé o mo ti bẹ́ẹ̀lẹ́ tó máa gbé sọ̀rọ̀ mo ti sọ tó ń gbé mi lọ. máa ṣe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 òun ó sì fi ìfẹ́ inú rẹ fún ọ fi ọ̀nà rẹ lé olúwa lọ́wọ́ gbẹ́kẹ̀lé pẹ̀lú òun yóò sì mú un ṣe fún ọ. mo dúpẹ́ oore lọ́jọ́ òní tó bá dọ̀la máa rí omi ọgbà òun ènìyàn tó kọ́ tí ó dúpẹ́ oore bí ọlọ́ṣà ó ti lẹ́rù lọ́ní. mojíire o mojíire leto tó ti gorí afẹ́fẹ́ lówùrọ̀ yìí pẹ̀lú ọmọ yín olólùfẹ́ yín excellent Abíọ́dún Àdìsá Adédìméjì tí gbogbo yín mọ̀ sí excellent triple A ọmọ Yorùbá ajórúkọ bí òyìnbó òjìlówó ọkọ Adélànkẹ́ ọmọ bàbá tí ń jẹ́ Toríọlá Àlàdé ọmọ ìgbádùn ni mí o mo jíire àwọn ọmọ arílẹ̀ mọba sí ọmọ àdàfọ̀rọ̀ ẹlẹ́rìn ọmọ arẹ́jìká gbèwò ọmọ àrokòdélé ajé ọmọ ìkànnì kí àgbẹ̀ bá akẹgbẹ́ lẹ́ẹ̀mejì àjòfẹsù jẹni mo jíire lẹ́tọ̀ tó gorí afẹ́fẹ́ pẹ̀lú yín lónìí ọjọ́ kẹwàá oṣù kẹsànán ọdún 2022 mo gbàdúrà fún òwò olólùfẹ́ mi àti olùgbọ́ mi ìrere gbogbo yóò wá ọ wá o wàá ṣe rere ọ̀nà rẹ là lónìí ọjọ́ sátidé lè ní o ìsinmi àmọ́ gbàdúrà ó lọ kó fún ọ ní ìsinmi kó ṣe rere o kójú rẹ kó rire kétì rẹ kó gbọ́ re o ò ní tẹnugbó bí ọwọ́ o ò ní ṣubú dànù o ò ní jìsọ́fì ayé mo gbàdúrà sẹ́ ẹni tí a ti kó bá kò ní kó bá o ò ní jẹni tí wọ́n ń wá lónìí lágbára Elédùmarè ẹ wò ó ọ̀rọ̀ tó o mọ́wọ́ tó o mẹsẹ̀ wọn ò ní dùnrùn rẹ̀ mọ́ o lágbára Elédùmarè ni mo sọ tẹ́lẹ̀ sí ayé rẹ ayé rẹ ò ní dàrú ilé rẹ ò ní dàrú ẹbí rẹ ò ní dàrú iṣẹ́ rẹ ò ní dìṣẹ́ mọ́ ọ lọ́wọ́ o bó o ti jí lówùrọ̀ yìí tó sì ń dúpẹ́ èmi náà ń gbàdúrà fún ọ wípé òun ọpẹ́ kò ní jìnnà sí o lágbára Ọlọ́run lágbára Elédùmarè Èdùmàrè ni mo sọ tẹ́lẹ̀ sí ọ mo jí ire lẹ́tò pẹ̀lú ọmọ yín olólùfẹ́ yín excellent Abíọ́dún Adédìméjì excellent triple A ọmọ Yorùbá ajórúkọ bí òyìnbó mo jí ire. máa kanlẹ̀ kólé àwọn ènìyàn kan lóòrùrọ̀ yìí kí n máa yẹ̀ ọ́ ò ṣe é jíire lẹ́ni ọjọ́ sátidé ọjọ́ kẹwàá oṣù kẹsàn-án ọdún 2022 ṣe é jíire o pásítọ̀ Elijah Ọlábàmíjí olùṣọ́àgùtàn dáadáa ẹ ṣe é ṣe é jíire gbogbo lẹ́yìn ń kọ́ o ṣàlàáfíà lẹ́wà ṣe é jíire mo jíire lẹ́tọ̀ ẹ̀sẹ̀ bẹ̀ tí ń gbọ́ mi ní gbogbo òwúrọ̀ mò ń rí ìwé yín tẹ̀sí fi ń ṣọwọ́ sí mi ní ìgbà gbogbo mo jíire o ẹjẹ́ tí ó kanlẹ̀kùn ilé Samson Olúṣèyẹ aláṣẹ àtolùdarí Samroot Ventures ṣé o jíire o mo jíire lẹ́tọ̀ tí ń gorí afẹ́fẹ́ ẹ wò ó ẹjẹ́ sáré yàbàrà kí sáré kanlẹ̀kùn ilé ọmọ mi dáadára Samuel Ayọ̀mídé Elizabeth ṣé o jíire mo jíire lẹ́tọ̀ olúfúnmi ah olúfúnmi ṣé o jíire mo jíire lẹ́tọ̀ ayọ̀ ṣínáwọ̀ mo jíire o ṣé ìwọ náà jíire mo jíire lẹ́tò lówùúrọ̀ yìí ọjọ́ kẹwàá oṣù kẹsàn-án ọdún 2022 ọlẹ́dà rẹ ò ní gbàgbé rẹ o orí rẹ ò ní burú mo ní orí rẹ ò ní burú o ò ní jì sọ́fìn ò ní jì sí ayé gbòrògbòdò ayé ò ní lù fún ọjọ́ o àlẹ́yìn ènìyàn iṣẹ́ gbòrògbòdò ayé ò ní lù fún yín jó ẹ jíire mo jíire lẹ́tò ẹ wò ó ọyá ojúmọ́ ti mọ́. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ ní ìṣe mi lójoojúmọ́ báyìí mo máa ń fún yín lẹ́kọ̀ọ́ gbígbóná mu tẹ́ ẹ fi ṣọ̀run àjìjà tara yín á fi gbá yágíyágí wọ́n fún yín lọ́rọ̀ kan èyí tẹ́ fi tẹ́ dìmú ló tẹ́ dìmú lójoojúmọ́ ọ̀rọ̀ tòní náà máa tó wá ṣùgbọ́n kí n tó lọ sínú ẹ̀kọ́ gbígbóná tí mo gbé fún yín lónìí ẹ jẹ́ máa fàsìkò yìí kí n máa fi dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣolúgbọ̀wọ́ abala yìí ní ọjọ́ sátidé báyìí àwọn tó kówó létò ọjọ́ sátidé yìí ẹ jẹ́ kí n máa dúpẹ́ lọ́wọ́ wọn kí n sì máa sọ nípa wọn kí n tó sáré kí n tó sọ kí ni mo gbé alówórí ètò lówùrọ̀ yìí mo jíire ẹ wò ó mo jíire tòwúrọ̀ yìí royalty fabric royalty fabric iléeṣẹ́ tí ń ta onírúurú kàmpálà onírúurú aṣọ aṣọ ìbílẹ̀ Kampala ni wọ́n làwọn èèyàn láàyò ni wọ́n ń tà ẹ fẹ́ ṣènáwó ẹ fẹ́ ṣègbéyàwó ẹ fẹ́ ṣòkú ẹ fẹ́ ṣèṣílé ẹ wá fẹ́ mú Kampala iléeṣẹ́ tó yẹ kẹ́ ẹ sáré kàn sí ní kọ́bọ́nkọ́bọ́ òun ni royalty fabric ẹ wò ẹ lè pe royalty fabric sórí aago yìí o àwọn olóṣèlú nígbàwọ́ abala tá a wà yìí zero eight one six six two two eight three six six royalty fabric aṣọ ni wọ́n ń tà onírúurú aṣọ kàmpálà lóníranran onírúurú kàmpálà ẹ̀yin oníléèwé ẹ fẹ́ ṣe kàmpálà fún fáwọn ọmọ iléèwé ẹ pè royalty fabric iṣẹ́ táwọn ń ṣe nìyẹn aago wọn rí lẹ́ẹ̀kan sí o zero eight one six six two two eight three six six mo tún fà àsìkò yìí yà sọ́dọ̀ samroot ventures àwọn ń talẹ̀ wọ́n ń talé iṣẹ́ táwọn ń yàn nìyẹn àwọn náà wọ́n ṣe onígbọ̀wọ́ abala yìí ní. Ni ọjọọjọ́ sátidé báyìí ni ẹ ó máa gbọ́ ìpolówó wọn samroot ventures abẹ́òkúta làwọn fìkàlẹ̀ sí o aago wọn rèé zero eight zero six eight one five one four zero one samroot ventures iléeṣẹ́ tí ń talẹ̀ tí ń talẹ̀ àwọn pẹ̀lú royalty fabric ni wọ́n ṣonígbọ̀wọ́ ètò tí abala tí a wà yìí mo jíire ti ọjọ́ sátidé yìí ìwọ náà wọ́n ṣe onígbàwọ́ ètò yìí wọ́n kówó létò yìí tó bá fẹ́ ralẹ̀ tó fẹ́ ralé àbó fẹ́ talẹ̀ tàbí ó fẹ́ kọ́gbà ọkọ́lé sáré pé samroot ventures samroot ventures zero eight zero sixty eight fifteen fourteen zero one mo jíire o. If you do your work with honesty and pride. find your dreams coming true very soon. Said if we could be patient and live within the law, there will be much progress. Everyone will be happy. Good morning, I greet you. How do you do? Good morning, I greet you. We got some work to ojúmọ́ rẹ o mo kí ọ kó òwúrọ̀ ẹlẹ́dàá mi o lórí ètò mojíire lónìí pẹ̀lú èmi ọmọ yẹn olólùfẹ́ yìí excellent triple a ọmọ yorùbá ajórúkọ bí òyìnbó ojúlówó ọkọ adélànkẹ́ ọmọ bàbá tí ń jẹ́ torí ọlá àlàdé johnson ní ìlú ẹ̀gbádò <laughs> kí ni mo tún mú wá lówùrọ̀ yìí mo la tún fẹ́ yà sí lówùrọ̀ yìí o ohun tí mo gbé wá lówùrọ̀ yìí ni mo pe àkórí rẹ̀ ní kì í ṣe àìlera kì í ṣe àìlera mọ̀mọ́ bàbá ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin tí ń gbọ́ mi ẹ̀yin olólùfẹ́ mi gbogbo mo fẹ́ kó mọ̀ wípé kì í ṣàìlera o àwọn nǹkan wà tẹ́nìyàn ń ṣe táwọn rò nǹkan wò wípé bóyá ìlera ni rárá o èyí tí mo fẹ́ sọ fún ọ lówùrọ̀ yìí ohun tó o nílò nínú ìrìn àjò rẹ ni tó o bá sì rí àpẹẹrẹ nínú ayé rẹ tó o bá ń ṣe é mo fẹ́ kó o mọ̀ wípé kì í ṣe ìwà ìlera kì í ṣe ìwà ìbẹ̀rù kì í ṣe ìwà pé o ò mọ ohun tó o fẹ́ ṣe ṣùgbọ́n ohun tó yẹ kó o ṣe tó yẹ kí ènìyàn máa ṣe kí ohun tí ọlọ́gbọ́n máa ń ṣe òun ló ń ṣe yẹn kì í ṣe àìlera o kí ló tí mo sọ nípa rẹ̀ ìdákẹ́jẹ́jẹ́ rẹ your silence is not a weakness silence is not a weakness silence is not a weakness it is a sign of wisdom wo kì í ṣe àìlera ìdákẹ́jẹ́jẹ́ rẹ kì í ṣe àìlera rárá o ọ̀pọ̀lọpọ̀ ló ti sọ̀rọ̀ tí wọ́n ti tí wọ́n ti sọ̀rọ̀ tó ti sọ̀rọ̀ sọ tó ti sọ̀rọ̀ dá sí ọ̀pọ̀lọpọ̀ àpá ọ̀pọ̀lọpọ̀ ò kọ́ bí wọ́n ti ń dákẹ́ bí wọ́n ti ń gbọ́rọ̀ bí wọ́n ti ń dákẹ́ jẹ́jẹ́ tí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ ìdákẹ́jẹ́jẹ́ kì í ṣe àìlera o ìdákẹ́jẹ́jẹ́ àti ìtẹ́tísílẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn olóye ì ń sọ ènìyàn di olóye ni wo nínú ìrìnàjò rẹ lónìí kọ́ bí a ti ń dákẹ́ jẹ́jẹ́ láti gbọ́rọ̀ kọ́ bí a ti ń dákẹ́ láti tẹ́tí sí àwọn ènìyàn nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ má máa yára sáré bẹ́ sọ̀rọ̀ má máa yára fẹ́ sọ̀rọ̀ nígbà tó ń sọ̀rọ̀ wọ́n sọ eléyìí kò sí bó ti lè mọ̀ tó wo ìwọ ọlọ́gbọ́n ni pé kó dákẹ́ jẹ́jẹ́ kó gbọ́ nígbà tí àwọn ènìyàn bá ń sọ̀rọ̀ nígbà tí àwọn àgbàlagbà bá ń sọ̀rọ̀ ohun tó tọ́ ni pé kó gbọ́ kó tẹ́tí kó o gbọ́ má fẹ́ yára láti fẹ́ tètè dá sí ohun tí àwọn ènìyàn ń sọ wò kì í ṣàìlera ìdákẹ́jẹ́jẹ́ kì í ṣàìlera ìwà ọlọ́gbọ́n ni gbọ́ mi lówùrọ̀ yìí ẹni tí ń yára sọ̀rọ̀ tí ń yára bẹ́ sọ̀rọ̀ wò ó ó máa ìyára sọ̀rọ̀ ó máa ń fi àìlera ènìyàn hàn ó máa ń fi ibi ó máa ń fi ìwọ̀nba ọgbọ́n tó ní ó máa fi hàn ni ṣùgbọ́n ẹni tó dákẹ́ jẹ́jẹ́ tó dákẹ́ tó ń gbọ́ nígbà táwọn ènìyàn ń sọ̀rọ̀ tó ń fetí sí ọ̀rọ̀ àwọn ènìyàn irú àwọn ènìyàn bẹ́ẹ̀ láṣíwájú rere o nítorí wípé ìwà ọlọ́gbọ́n ni kéènìyàn máa dákẹ́ jẹ́jẹ́ kìí ṣe àìlera ìdákẹ́ rẹ kìí ṣe àìlera o gbọ́ kí lohun tí ìwé mímọ́ sọ nípa ìdákẹ́jẹ́jẹ́ jẹ́ kí sáré mú ọ lọ lówùrọ̀ yìí sínú ìwé òwe orí kẹtàdínlógún ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n ìwé òwe orí kẹtàdínlógún ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n kí ló sọ ọmọ yìí sáré gbé dúrálẹ̀ díẹ̀ ná torí pé mo fẹ́ káwọn ènìyàn wọ̀nyí kó mọ̀ wípé ìdákẹ́jẹ́jẹ́ kì ṣe àìlera silence is not a weakness it's a sign of strength gbọ́ lóòótọ́ aṣiwèrè nígbà tí ó bá gbọ́ nígbà tí àní lóòótọ́ aṣiwèrè nígbà tí ó bá pa ẹnu rẹ̀ mọ́ a kà á sí ọlọ́gbọ́n ẹni tí ó bá pa ẹnu rẹ̀ mọ́ sì ni amòye <laughs> àbò gbọ́ jẹ́ n tún sọ fún ẹ lẹ́ẹ̀kan sí lóòótọ́ aṣiwèrè nígbà tí ó bá pa ẹnu rẹ̀ mọ́ a kà á sí ọlọ́gbọ́n ẹni tí ó bá pa ẹnu rẹ̀ mọ́ sì ni amòye gbọ́ ọ̀rọ̀ mímọ́ kan tó wípé yára láti gbọ́rọ̀ ṣùgbọ́n lọ́ra láti fèsì wò ó wípé ò tètè kì dá sọ̀rọ̀ ìyẹn ò túmọ̀ sí pé lóye tàbí ò lọ́gbọ́n ìdákẹ́jẹ́jẹ́ rẹ kì í ṣe àìlera o ìwà amòye ni ìwà ọlọ́gbọ́n ni nítorí pé ẹni tó bá tẹ́tí sí àwọn yìí láti gbọ́ òun ní ń kọ́ ẹ̀kọ́ òun ní ń kọ́gbọ́n òun ní sì ń já síwájú rere òun ní sì ń jẹ́ irú ènìyàn bẹ́ẹ̀ ọ̀rọ̀ òye rẹ̀ á kún ìrònú rẹ̀ á jinlẹ̀ jẹ́ kí n sọ fún ọ lónìí wípé ìdákẹ́jẹ́jẹ́ àti ìtẹ́tísílẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn olóye ènìyàn ó máa ń sọ ènìyàn di ọlọ́gbọ́n ni silence is not a weakness silence and listening it is not a weakness it is a sign of strength it's a sign of maturity mo ní kí n ṣèyìnbó díẹ̀ lẹ́nìí <laughs> kẹ má rò pé ọmọ Yorùbá ò tiẹ̀ gbọ́ rárá rárá èmi náà gbọ́ fìrìfìtì wò ó bó o ti ń jáde lọ lónìí ò ní sọ̀rọ̀ sọ o ò ní sọ̀rọ̀ dá sí o ò ní tẹnugbó bí ọwọ́ o wọn ò ní fọ̀rọ̀ ẹnu rẹ mú ọ wò ó wọn ò ní fọ̀rọ̀ ẹnu rẹ sọ mọ́lẹ̀ o ọ̀nà yóò là fún ọ wàá ṣe rere ibi tó yẹ kó o ti sọ̀rọ̀ lónìí kó wàá lanu sọ̀rọ̀ níbẹ̀ o ibi tó yẹ kó o ti dákẹ́ kó o sì gbọ́ mo sọ fún ọ wípé ọlọ́run yóò là ọ́ lẹ́nu o sì sọ̀rọ̀ níbẹ̀ ohun rẹ ò ní kò létí aráyé o ojú ò ní tì ọ́ mo jíire o mo jíire lètò pẹ̀lú ọmọ yín olólùfẹ́ yín excellent triple a ọmọ yorùbá àjórúkọ bí òyìnbó ọjọ́ kẹwàá oṣù kẹsàn-án ọdún twenty twenty two ẹ wò ó mo jíire yóò sàn fún yín o ẹ má gbàgbé royalty fabric ló ṣe onígbọ̀wọ́ abala yìí àti samroot ventures abẹ́òkúta ni samroot wà ìjẹ̀bú ìlẹ́sẹ̀ ni fabric wà ẹ mú nọ́mbà wọn lórí fọ́nrán yìí kẹsì máa pè wọ́n ó dìgbà kan náà o mò jíire. bàbá ẹ̀.